alhamdulillah ọpẹ́ fún ọlọ́wọ́ bá wa ghafiri dhambi ọba tí ọmọ ń ṣàforíjì gbogbo ẹ̀ṣẹ̀ òṣìṣẹ́ kan tó yẹn ṣẹ̀ tó tóbi ju àforíjì lọ wa qabili tawb ògbéná bá ṣetán pé wọn ò ṣẹ̀ mọ́ ọlọ́wọ́ bá láti ṣetán láti gba títúbà rẹ̀ wassalatu wassalamu ala nabiyyina muhammad àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run kó bá òjíṣẹ́ òun náà ni ànábì wa Muhammad wa ala alihi wa sahabi àánú ọlọ́wọ́n bá náà kọ́ bá gbogbo àwọn ará alẹ́ ẹ̀ àti gbogbo àwọn sọ̀hábà rẹ̀ lápapọ̀ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa èyí tí a fi bá ní sọ̀rọ̀ nírọ̀lẹ́ yìí òun náà ni àlìyáṣu min gufrani dhunubi maradun min al-amradil qalbiyya ìmọ̀ jákàn nínú àforíjìn ọlọ́run kẹ́dà ó máa rò nínú ẹ̀mí ẹ̀ ipé ibi òun sẹ́lá wọn bá dé yìí ibi òun bá nǹkan jẹ́ dé yìí ọlọ́wọ́n bá olè fèrè jẹ òun mọ́ kọ́ wá múrara sínú ẹ̀ṣẹ̀ nígbà tí gbà lẹ́mí rẹ̀ pé kò sáforíjì lọ́dọ̀ ọlọ́run kóun fẹ́ kan kúkú máa sẹ́ lọ́n lọ mọ́dékálù mímọ́dé akéde ṣayàtì ọ̀fà kan ni nínú àwọn ọ̀fà èṣù tí máa ń ta máàyàn ẹ̀yẹ́ ma yá mi nínú ẹ̀sìn wa àlìyáṣó ní gùfàránìlá wa rahmatihi ní ọjọ́ ẹlẹ́ṣẹ̀ kọ́ ma wá gbàgbé kan sẹ́lọ́hún àbí kọ́ ma ṣe àwọn oríṣiríṣi ẹ̀ṣẹ̀ kọ́ ma fi takòtọ́ lọ́hún kọ́ wá gbà lẹ́mí ẹ̀ pé ibi òun sẹ́lọ́hún dé yìí ọlọ́run ò lè fèrè jẹ òun máa kọ́ wọ́n fẹ́ kan kúkú máa bàjẹ́ lọ kọ́ wọ́n fẹ́ kan kúkú máa múra rà nínú ẹ̀ṣẹ̀ ọlọ́ mọ́rọ́dún àrùn ni maradun qalbi àrùn ọkàn ọlọ́wọ́ ọba Allah subhanahu wa ta'ala ọba aláàánú ni ọba oníkẹni ọba tó jẹ́ pé kò sí ẹ̀ṣẹ̀ tíyẹn lè fi ṣe ọlọ́run tíyẹn bá túbá tíyẹn sì ronú póhùn ò má tọ́lọ́wọ́n ọba ò lè fèrè jiyàn ẹ̀rí àrùn táwí ó ti sẹ́sà èèyàn láà يسبب الهلاك في الدنيا والعذاب في الآخرة àrùn yìí máa ń ṣokùnfà ìparun ayé fún yàn ìdààmú ilé ayé ẹ̀mí ó le ẹ̀mí ó dúdú kò wá ní sí ìwàkiwà tí ò ní léwu tó bá ti ní àrùn yìí là ọba wa bá bẹ́ẹ̀ tó bá fi lè jáde láyé ọlọ́wọ́n ọba aláwọ̀ wa fi sínú ya rẹ̀ nígbà ó ti gbà pé ọlọ́wọ́n ọba ò lè fẹ́rí dùn ọlọ́wọ́n ọba aláwọ̀ wa fìyà jẹ lọ́wọ́ gbogbo ẹni tí àrùn yìí bá ń bẹ lọ́kàn rẹ̀ kó lè sàdì ọlọ́run lẹ́yìn náà kó lè mọ̀ dájú pé ọfà èṣù ni o ọfà tí ṣètánì máa ń ta máyà ṣètánì máa sọ fún tó ti ta lọ́fà yìí a ní inna dhunubaka kathira ìpè ẹ̀ṣẹ̀ rẹ̀ máa pọ̀ ó yìí tán ó tún ṣe yìí ó tún ṣe yìí orí gbogbo tó ṣiṣẹ́ orí gbogbo àrà tó ti dá orí gbogbo àwọn crimes orí gbogbo àwọn iṣẹ́ ọ̀daràn tó ti ṣe lérílẹ̀ ọlọ́run àbí ìmà ọmọ pọ̀ ẹ̀ṣẹ̀rẹ̀ yípo láyé mú kínú àtòkòfà kọ̀rọ̀rùn kọ́lọ̀run fi rí jìnà lérí ilé kò sí bó ṣe lè ṣe tó fi ní wọná àṣetáni ní ọmọ sọ bẹ́ẹ̀ ó bá ti tàyàn lọ́fà náà àrùn ẹ̀mí ni jẹ̀má ìdán tàṣetáni bá ti wá ta ọlọ́fà yìí tó ti fi àrùn yìí ṣe ọlọ́kàn ìtókù ọmọ wa sọ fún ọ ni pé fatamata mẹ́ẹ̀dúnìyà ma gbádùn lé ayé ma dànkan rú lọ ma bànkan jẹ́ lọ bí ma tàṣà kọbílẹ̀ mọ́t ẹni ọba tó kù tó fi kú yìí kò tó kú rí i pé ọba nǹkan jẹ́ kọjá àlà nítorí pé ọlọ́run ọba ò kò lè fẹ́rí jìn tẹ́lẹ̀ ma bẹ́ bọ́ lọ ma ṣe bọ̀dẹ̀sà eré ṣiṣẹ́ ogun ni ọ ma ṣe iye ẹ̀mí tó bá wù ọ ni ọ pa iye obìnrin tó bá wù ọ òun náà ni ọba láṣepọ̀ ma jowó èlé ma ta tẹ́tẹ́ ma mutí lọ àṣetá ni ọmọ sọ fún wọn pé ọlọ́run lè fẹ́rí jù ọ ọtí tó mú ti pọ̀ jù ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ ti pọ̀ jù ma fagbó àwọn òbí rẹ̀ ma wọ́n lè mà wọ́n kò tó sépè ìjọ tẹ́lẹ̀ ẹ̀hẹ́ wọ́n jù sinmi mọ́ wọ́n ní eléyìí ni àpèkọ́ tí èso wọ́n máa pè fún yàn ipe ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ yìí ó ti kọjá àforíjì bọ́ọ̀lù ọlọ́run sọ àforíjì wọn lórí gbogbo àwọn ẹ̀ṣẹ̀ yìí Allahu akbar èèyàn máa ya àrùn burúkú ni o ìmọ̀ sọ ìyàdó lórí ibú láyé àti lọ́run kọ́lọ́mọ́sà sọ ní kọ̀ọ̀kan wá ń bẹ̀ gbogbo àwa tá a ti sẹ̀sọ́dọ̀ ọlọ́run tọ́lọ́run ti bọ̀ wá láṣìírí ní òkùnkùn gbogbo àwọn ìwàkiwà tá a ti wù ọ̀rọ̀kọ̀rọ̀ tá a ti sọ iṣẹ́kíṣẹ́ tá a ti ṣe bó ṣe kó tóbi tó bàbá ti láàṣẹ mọ́ ọlọ́run ṣetán láti foríjì wá àṣírí kó àádọ́mọ̀ lónà kò sẹ́sẹ̀ kan tó bá ìbọ̀dìsà ẹbọ kò sí ẹ̀ṣẹ̀ kan tó bá òun lọ ga gbogbo ẹ̀ṣẹ̀ òun lọ ga gbogbo sí ọ̀daràn a'udhu billahi minash shaitani rajim ọlọ́wọ́n bá ní kullil ladhina kafaru ọlọ́wọ́n bá ní eré àdínábì bá mi sọ fún gbogbo àwọn olóríṣà àwọn abọ̀rìṣà àwọn ẹlẹ́bọ in tí wọ́n bá fi ẹbọ lẹ̀ tí wọ́n ṣẹbọ mọ́ yughfar lahum ma qad salaf gbogbo èyí tí wọ́n ti ṣe síwájú ọlọ́wọ́n ti parẹ́ fún wọn ò ti fẹ́rí jì wọn wọ́n ti dẹni rè Suratul Anfal Quran eight ayah thirty eight lọ́dọ̀ tí ń sọ bẹ́ẹ̀ ipe àfẹ́lẹ́bọ̀ bọ́ba túbá gbogbo èyí tó ti ṣe ọlọ́run ọkùnrin rẹ fún ọ sọ̀rọ̀ pé ọmọ yé ìpèsè tó ti gbé o sì mọ yé ẹgbẹ́ tó ti wọ̀ bó ṣe ń jáde níbi kan ló ti ń wọ̀ míì ọmọ yé olólógùn tó ti dé sọmọ yé mi tó ti pa nítorí àjò bọ́ba ti túbá ọlọ́run sì pa gbogbo èyí tó ti ṣe sẹ́yìn ọlọ́run parí fún ọ. anabi sallallahu alaihi wasallam anabi sọ fún amuru bunul asu nígbà tó fẹ́ gbà síláàmù ni wọ́n sọ fún anábì pé ah, àmọ̀ ti dára púpọ̀ nínú ìbọ̀rìṣà yìí kò sí ìran ìbọn tá a gbé ọwọ́ sọ fún anábì pé sọ́lọ́ wọn fèrè jẹun gbogbo àwọn táwọn ti ṣe anábì ní àmà alimuta anna islámà ìyá hadimu máa ká ní kọ́bìlà anábì ní amúrù síwọ́ ọmọ ni wípé ìsìláàmù yìí tó fẹ́ gbà yìí gbogbo ohun tó yẹn ti ṣe síwájú ní bọ̀rìṣà ìmọ̀ ń parẹ́ fún yàn ni kò ní sí bọ̀rìṣà kankan nínú fáìlì yàn má pé gbogbo ẹ̀ṣẹ̀ tẹ́yìn ti ṣẹ̀ síwájú bẹ́ẹ̀ bá ti gba islam islam ò sì parẹ́ fún yẹn ọmọ ya apààyàn ni ọ ayakìlà ni òun náà máa bẹ́ẹ̀ ni wọ́n tó ń gbọ́mọ ọlọ́mọ tó fi ń sógun owó ọ̀fẹ́ ìmọ̀ye ọmọ tó ti pa tó ti fi gúnṣẹ́ ọlọ́run rí ọ bàbá túbá ọlọ́run fèrè jọ ìwọ́ tó ń pààyàn bàbá túbá ọlọ́run fèrè jọ hadith Abi Sa'id al-Khudri ibẹ̀ lànà bìí ti ń sọ fún wa yí pé arákùnrin kan bẹ́ẹ̀ nínú àwọn tó ti síwájú wa ipe arákùnrin náà ọ̀pọ̀ àyàn 99 ó lè bá bàbá alàgbà bàbá alàgbà yìí òun òkèwú nǹkan ṣe jọsìn ọwọ́ aṣọ fún bàbá alàgbà yìí pé òun mọ̀ ti pa àyàn 99 ọgọ́rùn-ún ó di ẹyọ kan sọlọ́run lè fẹ́rẹ́ jẹun bàbá alàgbà ní ọlọ́run lè fẹ́rẹ́ jẹun arákùnrin apààyàn yìí lọ́ba kó pa bàbá alàgbà yìí ọ̀pọ̀ àwọn náà lọ́ba pé ọgọ́rùn ọwọ́ àlòlè bá afá onímọ̀ onífòrò a onímọ̀ ẹ̀sìn oníṣẹ̀ríà tọ́jẹ́ pé òun kéwú kùn jọsìn tiẹ̀ tòun wá ní a ah, ṣébí ìwọ ti ṣetán wọn fẹ́ túbá ọkọ̀ àyàn ọgọ́rùn ọlọ́run ṣetán láti fèrè jìn ọ bọba ti túbá ọlọ́run fèrè jìn ọ ẹ̀yọ́ máa ya ẹ má jẹ́ ajá kan nínú àánú ọlọ́run ọmọ yẹ ọmọbìnrin tó ti bá lásìkò mọ́ ìwọ náà ti wá gbà pé ó ti dáràn ó ti wọ wàhálà má jẹ́ kan bọba ti túbá ọlọ́run fèrè ọlọ́run bá ní wala yazinun ọlọ́run bá ní gbogbo àwọn ẹni rí wa man yaf'al dhalika ẹni tí wọ́n ń ṣàgbèrè yalqa athama ọlọ́run bá ní yóò jìyà lọ́run yóò pàdé ìyà yudha'afu lahul adhabu yawmal qiyamah ọlọ́run bá ní àwọ̀ ọlọ́run á dìpìlẹ̀ ìyà fún á sì yà rẹ̀ ní dọ́bù wa yakhlud fihi muhana yóò wá pẹ́ dàsìkò tó bá wù wá nínú náà ọlọ́run ọlọ́run wá fi parí àyà yìí ó ní illa man taab illa man taab ọlọ́run ní ẹni bá ti lóhun ò ṣe má ọlọ́run bá ní a sì pàgbò yìí tó ti ṣe sẹ́yìn á pa rẹ̀ fún kí ló wá dé tó fẹ́ jákàn nínú àánú ọlọ́run sọ́tò furqan aya sixty eight dé seventy ọlọ́run bá aláàtí ń sọ bẹ́ẹ̀ nínú alukur'an ya abdallah wa ya amatallah ẹ̀yìn ẹrú ọlọ́run bá lọ́kùnrin lóbìnrin ẹ̀yin lamu bi anna rabbakum gafar ọba yín ọba aláforíjì ni o sitirun ọba tí ma ń basiri ni o kẹrìmùn ọba alọ́rẹ ni o rahimun ọba aláàánú ni bẹ́ẹ̀ bá ti túbà ọlọ́run fèrèjì ọlọ́wọ́n bá ní kul ibadiya alladhina asrafu ala anfusihim ọlọ́wọ́n bá ní ìrìn ànábì bá mi sọ fáwọn ẹrú mi tó jẹ́ pé wọ́n ti ṣẹ̀ wọ́n ti wá ṣẹ̀ lọ́hùn wọ́n wá tara ẹ̀ṣẹ̀ra wọn wọ́n ti dá wàhálà ṣẹ̀ra wọn lọ́rùn wàhálà ti dé fitina ti dé wọ́n ti kára bẹ̀ṣẹ̀ ńlá ọlọ́wọ́n bá bá mi sọ fún wọn pé la taqnatu min ọlọ́run ọba ní òun ọlọ́run gbogbo èyíkéyìí ẹ̀ṣẹ̀ tó bá wù kéèyàn ṣẹ̀ jẹ̀mí à gbogbo ẹ̀ṣẹ̀ pátá lẹ́yọ̀kanlẹ̀ ọlọ́run ló máa ń fèrè ẹ̀jìyà inna Allaha huwal ghafurur rahim ọlọ́run ọba yín ọba ọlọ́pọ̀lọpọ̀ àforíjì ni bàbá tún fèrè yìí tán yóò tún wá kẹ́yìn sọ́tò Zumar Quran thirty nine ayah fifty three lọ́lọ́run ti ń la amọ́lẹ̀ pé má jà ọlọ́run ọba ní wala tayasu min ruhillah ẹnìkan ò ní jákàn nínú ìkẹ́ ọlọ́run illal qawmul kafirun àfàwọn ìjọ tí wọn ò gbàgbọ́ nu ọlọ́run àwọn kèfèrí ìwọ gbàgbọ́ ìwọ gbàgbọ́ lọ́n bẹ́ẹ̀ ọlọ́run ọba ní ìmọ̀ ronú pọ́lọ́run lè fèrè dìhàn ìrònú àwọn kèfèrí ni tó ti sọ̀rọ̀ fáwọn pé wọ́n wọ̀ náà tí wọ́n bá tọrọ àforíjì wò ní wọ́n náà tiẹ̀ suratu Yusuf Quran twelve aya eighty seven ọlọ́run ti ní ẹ̀ẹ́mẹ́jẹ̀ àmà jákàn nínú sallam wọ́n ní ọlọ́run ọba sọ fáwọn hadith al-Qudusi wọn lọ́lọ́ sọ pé yabuna adam wọ́n mọ̀ níbi adama lọ́wọ́ balagat dunubuka anana sama lọ́wọ́ balagat dunubuka anana sama kí ẹsẹ̀ rẹ kọ́ pọ̀ kọ́ wa tóbi kọ́ wa dà gẹ́gẹ́ bí gbogbo àwòrán sámà ìdí wọn ń pè bẹ́ẹ̀ òun náà ni pé tọba wo sámà ó rí bó ṣe fẹ̀ tó kẹsẹ̀ rẹ wá pọ̀ bẹ́ẹ̀ kọ́ bí sámà ṣe tóbi yẹn súnmọ́ sí tẹ́kafárì tani ọlọ́run bá ní tọ́ bá tọrọ àforíjì lọ́dún èmi ọlọ́ gafárì tó laka èmi ò foríjì hàn ẹ máa yá mi ìjà kan nínú àforíjì ọlọ́run yìí máa ń ṣokùnfà kéèyàn máa múrara nínú ẹ̀ṣẹ̀ níbo tí jákàn pọ́ lọ́run lè foríjì hàn ní tó kù tí èso ọ̀sán fún ni pé kúkú máa bà nǹkan jẹ́ ǹso yìí máa jẹ́ yìí ó ni lẹ́yìn náà nínú tí ìjà kan nínú àánú ọlọ́run máa ń ṣe fún ni pé èèyàn ó rojú láti máa tẹ̀lé tọ́lọ́ láti máa ṣe ìbáadà nítorí pé ẹ̀mí ẹ̀rọ ti máa sọ fún ọ pé ìbáadà tó kúkú sí yìí náà tẹ́lẹ̀ náà bọ́bá ṣe tán ìyá náà lọ́padà lọ lè jẹ àwo ẹ̀ṣẹ̀ tọ́wà ńlẹ̀ rẹpẹtẹ ọ̀wá nílé ṣe ìbáadà mọ́ ọ̀fà yìí sùn ní o jára rẹ gbà jára rẹ gbà lẹ́yìn náà sábàbù al-hirmani min ẹni bá ti já kan kú ọ̀nà ọlọ́run ọlọ́run sì ní sànú ni kéèyàn mọ pọ́lọ́run lẹ́yìn náà ọkàn rẹ̀ ó bàjẹ́ yóò wá dúdú ọkàn wà lè sí gbogbo ṣe é bú tó wà lérí ilẹ̀ kò sí ìtò nílé sẹ́ńbẹ̀ lẹ́yìn náà o ti pè ọlọ́run nírọ́ o ti pè ànábì nírọ́ ọlọ́run bá ní wa rahmati wasa'at kulla shay ọlọ́run bá ní àánú mi ó fẹ̀ ju gbogbo nǹkan lọ kò sẹ́ni tí ń lè sàánú kò sí téèyàn ṣe tẹ́mi ọlọ́run lè fẹ́rí jì abẹ́lọ́ nínú àánú rẹ̀ ní kọ̀ọ̀kan wa ọlọ́mọṣàṣì wa nǹkan rẹ tó ti bàjẹ́ látara ẹsẹ̀ ọlọ́run ṣetán láti tún ṣe gbogbo tó ti bọ́mọ lọ́wọ́ látara ẹsẹ̀ ọlọ́run ṣetán láti dá padà fún ọ wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.